وأعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmìbẹ̀lọ́ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àgbà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé fánú ìwà kó látàrí àwọn ìdáhùn àti ìbéèrè nípa pàtàkì ẹ̀sìn ọ̀rọ̀ nípa tọ̀hárà láńkàlọ́ kìtàbù tọ̀hárà láńkàlọ́ ìmọ́tótó ìmọ́tótó ni ọ̀rọ̀ tá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ question number 262 láti gbéra ní ìrọ̀lẹ́ lóní àárọ̀ insha Allah wọ́n very very important lórí àwọn ẹ̀kọ́ wọn èyí ọdọ̀ pé ó máa wọn obìnrin ni àwọn wà lára lọ́láka pẹ̀lú obìnrin ìyàwó wa bọ́ ọmọ wa ọmọ wa àǹtí wa níbẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè bèèrè ọ̀rọ̀ sí wọn wá pé àwùsáàdù tọ́bá ìgbà ìṣẹ̀lẹ̀ sí mi kọlùmọ́ sá fi yé wa ó ní topic yẹn pé alhami lẹ́tì tàánì min sèlánì bọ́ọ̀lù jẹ́ ìmọ̀ ìfẹ́ alìtẹ́tẹ́rẹ́kù sọ́lá obìnrin tó ń ṣe tó wà ní oyún tí wá dé advanced tí a kò rí omi wá ń jáde bí ìtọ̀ lára rẹ̀ gbogbo wa gbogbo wa ìwé máa sàn lára rẹ̀ wọ́n ń pè ní omi ra àbíkí nìkan bóòlù tí ó fi hùn lẹ̀ ìwé máa fi hùn. ìbéèrè two hundred and sixty two imra'atun 'amilan fi shahr al-ta'fi obìnrin tó ní oyún tó wà ní oṣù kẹsàn-án lẹ́gbẹ́ bí ma nìyẹn ta á ní mi ṣe lẹ́rìn bá o sómi jáde jáde lára ìtọ̀ mi ìtọ̀ jáde lára gbogbo wa fi kólù láhàdá ní gbogbo àsìkò tó wá kápá tí a ní sọ̀rọ̀ tó wá dànù lójú ìkírun ma fi ṣẹ́rù àkè tó wà ní parí oṣù parí الجواب إداو ليس المرأة المذكورة وأمثالها توقفت عن الصلاة obìnrin dáa gbé omi ń jẹ́ láàrin bí ìtọ̀ nígbà tí ó wà lóṣù kẹsàn-án ní gbogbo ìgbà kò ní fèrè lẹ̀ yóò máa kẹrùn náà rẹ̀ bẹ̀rẹ̀ yóò jẹ́ níbo alẹ́ àǹtòsọ́lẹ̀ ala arbi halẹ̀ ó bọ̀rọ̀ yẹn lórí ẹ̀ láti máa kẹrùn ó bá ti lè ráyè kẹrùn kó bí gbogbo ẹjẹ́ dìrá rẹ̀ yóò máa kírun náà wà ní ẹ̀tẹ̀wọ́dọ̀ lè wọ́pì kó lè sọ̀rọ̀ gbogbo àkàlùmọ̀sá àdọ́ ní ọkà sí ní gbogbo oorun wọ́n bẹ́ kí yóò máa sàrọ̀ láfún ní ìsìn bá kí magrib ní ìsìn tí ẹ̀rọ náà bá já èyí lè fi kí ìṣe àmóhùn olùsọ̀kùn ní báyìí wọ́n bẹ́ kí magrib yóò kí yóò sàfihàn magrib yóò kí àyàfi lọ́wọ́ ìpapọ̀ kí lóko تحفظ بما تستطيع من قطن سبعنا من قطنها غيرها وتسلي بوقتها يقول مفوارا ونبقى تقول له àwọn bí àwọn òwú àwọn páàkà bí wọ́n tó tẹ́ pé yóò fi yanjú mi máa sàn ajá kádà rẹ̀ sẹ́rìlì sọ́lá lè wọ́n kẹ́ẹ̀ kí àwọn ẹ̀rùn lápẹ̀ wọ́yẹ́ ṣẹ́rà lá àǹtù sẹ́rìlì náwàfẹ́ kódà gbà láàyè kó kìkẹ́ àwọn náà fi ولا أن تجمع بين صلاتين الظهر والعصر ومغرب وعشاء ولا لي تشانس àti máa kí zuhur àti asr papọ̀ àti maghrib àti isha papọ̀ kọ̀kọ̀ yẹ́ tó wà rẹ̀ kan mustahab بقول الله عز وجل يقول واتقوا الله عما استطعتم اقبعوا الله ببات اقبعوا الله ببات لبراتهم وعليها قضاء ما تركت من الصلوات اما اوتيوا كين ودي وانا يكوكيوا مع التوبة الى الله سبحانه وتعالى كل توبة فواي كرني الثاني الثاني كوكيوبا وذلك للندم alama fa alakota tuba ya ni ko kaba ma lórí tó ṣe wala azmu alla yauda ila ala zal ko ko ni fara tebe ma qawlu allah subhanahu wa ta'ala subhanahu wa ta'ala dole wa ko wa tubu ila allah jami'an ayyuha almu'minuna la'allakum tuflihun etagba sala Ọlọ́run ba lápapọ̀ e mu'mini kele ba Question number 262, 263. ليس الأقل النفاذ على المعدودة. ẹ̀jẹ̀ bímá kò ní òjì wọ̀kan pé báyìí oye àwọn olùgbé ìjọba bímá tí ọba pé 40 days wò ní kẹun ẹ̀jẹ̀ ọba àdá ní 10 days tàbí 2 weeks ọgbọ́n ìràdọ̀ àdìkù الجواب هل يجوز للمرأة نفسها أن تصلي وتصوم إذا تحرك قبل الأربعين ìjọ tọ́kú mi ò sí ṣe ẹ̀jẹ̀ bímá tí ó gbẹ́jẹ̀ bímá ń jáde láàrẹ̀ tó bá kó kírun ó dẹ́ gbà rẹ̀ nígbà tí ìjẹ̀ bá ti dà kó di ogún ọjọ́ àwọn èèyàn mọ́gbójọ́ jẹ́ pẹ́tàkì kan lé gbé in fact wọ́n tún ní àkàrà àkàrà ológun ọjọ́ fún nílẹ̀ láti

أبو غني تري فذكر إن فعت الذكرى أو يما بيا يا وذكر فإن الذكرى تنفع المهم وذكر واولو وذكر فإن الذكرى إليه فذكر إن فاولو وذكر إن فعت الذكرى أسني عام واي تبقى سواء سواء تنفع سواء àwọn kan máa gbé ibi kó máa kọ̀yẹ́ kí o ti wá rí ọyẹ́ kí ẹ̀kan lọ bẹ̀ kí ẹ̀kan jẹun kí ẹ̀kan lọ akẹ́lẹ̀ ah, ààrùn ẹ̀yìn lẹ́ti kàí pé àwọn tàbí tá méjì lọ pàdé ó ti rà nípa àkókò pupa àwọn tàbí ó nu gbàgbà àwọn alátàrẹ́ ní ẹ̀mú láti àwọn gbogbo wọ́n ti kíwọ̀ láàfẹ́rẹ̀ fúnra wọn wọ́n ti wọ́n ti kíwọ̀ láàfẹ́rẹ̀ fúnra wọn ti kọ́ra wọn lẹ́nu àwọn tàbí àti ìṣẹ̀lẹ̀ wọn ò ní gbàgbé àwọn méjì wọn ò ní túkà rẹ̀ kó kéwọ̀ láàfẹ́ láti wà ní fúnra wọn ẹ̀rọ apàlẹ́ yẹn mẹ́wàá yóò jẹ ìwájẹ rẹ̀ túká kí bàbá àlọ́ níbo dé ìjọba bàbá máa wò ó ní fàtà kẹrẹ ẹni náà fà á ti bẹ kẹrọ ẹ ti wá níwọ̀n gbà tí wà ní bàtà fà ní mo máa rántí àlẹ́ ti wá rí ní bíníkúdù lóòtù bẹ́ẹ̀ ọmọ rẹ̀ wà mú yáàdì àti wà níta ọmọ ẹ̀ ń gbọ́ síkà ẹ̀ ìyá ẹ̀ wá jáde wá gbé à àdéhùn ti sẹ́lọ̀ láti láàfin tọ̀hún ẹ̀jẹ̀ ti dá òun retí forty days kó tó bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní àwọn láàfin gbóòrò lè ṣe omi tí ó bá ètò ti lọ àmọ́ ní ìsinyìí ìgbà ọdí ẹni tí òṣìbí wà lòun wà ló yáàdì ní wọn ni o lọ́jọ́ ni wá gbé ìgbà ìlọ́tí rẹ̀ sí o ẹ̀rọ kọ̀ndẹ́mù kan láìjẹ́ pẹ́ ní ìwá bí ìlọ́rọ̀ wọn ni àlẹ́bí òṣìbí wà níbi kò àlẹ́bí ló tó wọ́n pè dáwà wọ́n pè bí dáwà ṣe gbé bí tí wà sí kálẹ̀bí làdé ìjẹ ọlọ́bà ní ìjẹ wáyé ó fi ọgbà ẹ̀rọ báyìí ń fa ẹ̀rọ yà báyìí ní ìjẹ wáyé ní àbákàbí kò ní sínú kó wọn jẹun jẹun lórí rẹ̀ lórí rẹ̀ nílé wà ní ó lè fi dáhà ó lè fi fi dáhà ó lè dáhà wá ti nìyẹn nákìrà lọ́wọ́ àwọn gbogbo dáhà tó bá ti òbí ó lè yá sọ́kà mí rù ó lè lọ ní ẹ o ẹgbẹ́ ìwé kankan kan jẹ́mu kan máa yín lọ́wọ́ àwọn tó gbé wọn mọ kankan tó ń ti ẹ̀ka dì ma gbogbo wọn ní ti wá sí ìyàwó ní ti wá sí ìkọmọ sí àwọn náà ni wọ́n ti kókò sí láìláà o ẹ̀yìn àtẹ̀lé wọn ẹ̀ إن جاءكم فاسق بنبأ فتبينوا بقول تتثبتوا فتثبتوا ẹgbẹ́ di ọ̀rọ̀ ẹ̀rí òun ẹ̀rí fún wa ní sọ pé kò á túbọ̀ á nà kùnú kú tún sọ adé pé ní ẹgbẹ́ mi sọ fún wa kákà tẹ̀lé báwọn ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn yìí bá lọ. àwọn ilé ìrọ̀jọ́ kò máa ṣe tán gbogbo kí wọ́n ti lọ́wọ́ lọ́kàn àkíní ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ mọ́tò wọ́n yóò ní pé نعم كده الجواب إذا تحرك إذا تحرك النسلسلان قبل الأربعين تبني تبني ما تجد مجلة ما تجد بعدها بفوق 40 ويجب عليه الغسل ما يقول هو والصلاة والصوم في رمضان كباوي كبو كيرون كل أباوي كباوي كما كيرون كل أباوي نص رمضان وحل زوجها جماعها بإجماع أهل العلم لين اتفقوا القرار أبي أقول يا أبي إذا الرب لا العليم العليم يجب أن لو بيه لو هين ها ها فقلت بقى فن من يوم ẹgbẹ̀ ń pàdé gbogbo wa lọ ah, wàhálà lè lọ́wọ́ di àjìmá wà ìjìmá alìsìn àwọn apápàrọ̀ bẹ́ẹ̀ tí yàwó ọkọ̀ ilẹ̀ súnmọ́ ìwọ̀lẹ́ ìzàlẹ̀ akálẹ̀ nìfẹ́ràn àdèmà àdùkù níbi ọjọ́ báyìí kò bá sọ̀rọ̀ kẹ́ni kò bá sọ̀rọ̀ sí pé kò níbi ọjọ́ báyìí lójú wọn ọjọ́ báyìí wọlá wọlé ìtàwọn kan ọgbà wẹ̀ pé tí days ó ti dàárẹ̀ nù ó ti kú ní ẹ̀jẹ̀ nifas oye àmá before forty days ten days ni ó lè rí yóò kéré ó kéré ṣùgbọ́n bá àwẹ̀ rẹ̀ náà إذا تعبت النفساء ثم عاد إليه الدم في وهي صائمة tóbìnrin bá ń ṣe nǹkan oṣù tí ẹ̀jẹ̀ yẹn bá wá dá lẹ́yìn náà bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀jẹ̀ bá padà ẹ̀jẹ̀ bá jáde bóònù kọjá wọn 264 إذا تعرض إخشاء خلال أسبوع تبني بكمال ما نكون بيجي بما نعني وسيء ثم صمت لينا وبابر في بابه مع المسلمين في رمضان فلا مسلمين في رمضان أياما مع بيبان وجبيه تقوى ثم عاد دم لينا جلت ولا ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ما mẹ́wàá على padà alta tafsiru fi hadha al hala yóò jáwé وعلى يلزم القضاء الأيام التي سامتها والتي أفترحتها شيء أوا وتبعي ثم يقول جد مجيد عني يسير يوسف يوسف دع تعالى كيو كيو كيو كيو يوسف دع الجواب إدام إذا تعرض نفسها في أربعين شو الباسم كوستوادا before 40 days صام في يوم وأيام البلاغ وجوه ثم عاد إليها دم تجب قدوا في أربعين لا لازم 40 days فإن سومها صحيح أو توقع الأسديد وعليها أن تدع الصلاة والصيام في أيام التي عاد عليها الدم àmọ́ yóò fi àwẹ̀ lẹ̀ yóò ti fi rúlẹ̀ ní àsìkò tí yẹ jẹ́ padà لأن النفاس كل نفاس من حتى تحرت أو تقبل الأربعين تكيف ما تكيف في 40 days ومتى أكملت 40 تبقى دوار في 40 days وجب عليه القصر يوه قل وإن لم تدخل لم ترى تهر كل أخذ يا وجاء مش بودي زي لأن أربعين في النهاية النفاس في الثول في أصاي كول العلماء تري فورتي ديز نيوبي جديدة لفتر تفتر لي نقول عن الفاع علماء وعليها بعد ذلك أن تتودع لكل لوقت كل صلاة حتى تنقطع الدم ó jẹ́ ọ̀rọ̀ ìlórí láti máa ipò owó sí àlùwàlá fún gbogbo oorun títí ẹ̀jẹ̀ ó fi dá kama amara nabi sallam bizalika mustahada lẹ́nu sẹ́ pàtẹ bẹ́ẹ̀ fún àdín ṣe kan ẹ̀jẹ̀ àárẹ̀ ó yẹ lẹ́yìn náà wọlùzọ́jọ́ لأن الدم هو حال ما ذكر دم الفصل أجباء كيس أجاء لفاطمة أجاء عارم لا يمنع الصلاة كفار كنو ولا صوم عبيكم ولا الباوي ولا يمنع الزوج من استطاعات استطاعه بزوجها بزوجتها كفار ولا تسمع لكن إن وافق الدم بعد الأربعين عادت في الأرض ما ذلك به tẹ́jẹ̀ bá dá lẹ́yìn 40 days àdẹ́tùwà lẹ́yìn ọgbọ́n àgbẹ́ aládà lóde yẹn fi àìd nípa àìdà ní anná tẹ́tà àṣàlát wọ sọ́ọ́m wọ tàbírọ̀ a àìdà yóò fi rúnlẹ̀ yóò fàwẹ́lẹ̀ yóò aka ẹ̀gẹ̀ tó padà lẹ́yìn 40 days yẹn ó di yóò kà fún kíni àìdà والله ولي التوفيق ولو كفي وافقكم قيلادا خروج النفساء من المنزل عندهم بما بيد النجل العالي شو جالي يقول لي قلوا جالي الوسع àwọn oríṣiríṣi àwọn òfin àwọn èèyàn máa gbé kalẹ̀ ṣètọ́ náà sí ní irú ẹ̀lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ mi jẹta obìnrin kan tọ́kọ rẹ̀ kú olóyè òun fẹ́ jáde kí ni akọ́ ẹ kóhun sí kú sí ẹ̀kọ́ sí ọwọ́ ẹ̀kọ́ sí máa wọ ẹnu ilé rẹ̀ ó lè jáde lọ bí tó bá fẹ́ jáde lọ gbá pólísì pàtàkì ó lọ sí bismillahi tawakkaltu lillahi wala hawla wala quwwata illa billah àdúrà tí mo sì máa ṣe ní gbogbo àbábẹ́ jáde kí ni pé wọ́n fẹ́ jáde okó nìkan ó ní wọn láti tó òun wọ̀ nínú okó òun gbọdọ̀ wọ́n mọ́ ní kò ní ti jẹ́ bẹ́ẹ̀ máa wọ́sọ̀ rẹ̀ fọ́sọ̀ rẹ̀ kó máa wọ́sọ̀ rẹ̀ ó ní àwọn oríṣiríṣi àwọn ọmọ nǹkan àmọ́ ṣètọ́ ọ̀nà ní ẹ̀kọ́ yóò máa gbé wá fún wọn wọ́n sì máa sọ fáwọn èèyàn wọ́n lè sọ́ di òfin ó di gbogbo nǹkan báyìí kò sí nǹkan tó jẹ báyìí bí wọ́n sì ẹ̀dín àkàrà kan fún ìjáde òpó gbogbo sí gbogbo lè yòó jẹ kó jẹ ní ìdáwọn láàmú ọ̀rọ̀ ojú àwọn ìgbà láti mọ̀ pé àwọn èèyàn sì gbọ́ síta àti gbọ́ wà lọ wọ́n sì mọ̀ lọ́fà tó pa àwọn bídí àwọn ìfẹ́kẹ́ sí wà lọ kiri bẹ́ẹ̀ yìí ni wọ́n ọ̀fẹ́ káwọn èèyàn gbọ́ òtú ọ̀rọ̀ níbi ìtàdé àlọ́ lánàá bí àmẹ́nà àlọ́ àbí jẹta jẹta àwọn orogún obìnrin wọ́n ti ra débìnù ètò àmì ìrò àti ra débìnù kalẹ̀ báyìí ní ìdìbò àfẹ́ ti pẹ̀lú ẹ̀rọ ààrẹ ti fáwọn èèyàn pẹ̀lú wà ìta gbọ́ yìí gbúra ti pẹ̀lú débìnù mú ní ẹ̀dẹ́gbàrá ni ẹnì kan tó dáhùn lé pé òun ò ní gbà padà lórí òun ní gbà wẹ́ padà kó àwọn anigbọ́n bí wọn pẹ́ pẹ́

wọ́n jẹ́ ọdún àwọn ẹgbẹ́ fún ìṣọ́pọ̀ ìṣọ́rọ̀ ọwọ́ pàdé wa lójú ọ̀dọ̀ yìí wọ́n jẹ́ ọdún dáná àwọn èèyàn nàwárọ̀ àwọn èèyàn gùzẹ́rì nàwárọ̀dì nàwárọ̀dì gbà lóhun náà executive wà nínú nàwárọ̀dì mẹ́jẹ ní díjúkò nígbà lásán ni ó nígbà lásán ni ó àwọn ní ọmọ òkúta àmì wa wọ́n láwọn ti dáná ó ní àmà lè bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbẹ́mọ̀ àlòkù ń sọ́mọ́ dákọ̀ mi fún kéjì kò níkà ní pàríwọ̀ pọ́ mílíò ní ọ̀rọ̀ mọ́sálẹ̀ ìlú náà eh. àwọn ọ̀rọ̀ professional eh, almadi láwọn ìyàtọ̀ wọn nù ọ̀nà ìmú ní ọkọ̀ òní fún òní dá oúnjẹ nù adájọ́ tó mọ́kọ́ sọ fún ẹni sọ pé wọ́n fi ojú kánù rárá ọmọ nígbẹ́ wọ́n dí ni kí wọ́n dá a padà láti bẹ̀rẹ̀ sí kó mú owó yẹn fi kún owó tabatati one thousand naira wọn ni wọ́n ń jọ yẹn tí a kó mú bàbá ọmọ ìgbà láti kàn ní ọkọ̀ yìí wọn ògùn ògùn yìí kó ọkẹ́ fi kún tí a gbé àbí ó di ìyàtọ̀ wọn nípa àwọn ilé professional bara làwọn ṣe àwọn ilé eh, kí gbàlúta pé fẹ́ndara eh, àwọn ilé fẹ́ndara ti wọn aláàjì máa ń gbàlá yàrá ìlú gbàlúta báyìí ó ti click ọlọ́run sàmà ẹ̀yà mọ́tọ́rọ́ sí ìpá ìrọ́pọ̀lọpọ̀ ọlọ́run wọn àpẹẹrẹ jẹ́ wà fún lára ilẹ̀ ilẹ̀ wọlá yóò kẹyìn wọn àtúbẹ̀rẹ̀ Naam. Èmi ti sọ àtọ̀rọ̀ ti fà. Naam. Bẹ́ẹ̀ni. Mm.

yóò máa gbóná yóò máa fún ma nígbà ọ̀kẹ́ àmà ẹ̀wù orin iná dáró àti zakarwil ti ná irin àfọ̀tẹ́rin tí wọ́n kò nù ná lọ́lọ́wọ́ fún yóò máa gbóná mọ́ ala yóò máa fún mọ́ ala ó dìé kọ̀ọ̀lọ̀ àgbàgbé kékeré kékeré ni kó mi rí dáńpọ̀ wá oúnjẹ lọ́bọ̀ míì lọ́lọ́ bá lọ àárín ìjà kan lè gbọ́ àgbọ̀ ìgbà àrò kò fi oúnjẹ yẹ lọ́lọ́ ìṣẹ́ gbọ́ ní kọ́wá kọ́wá gbòòrò kọ́wá tà kọ́wá kọ́wá tà kọ́mọdé kọ́mọdé jẹun ó di yé ọlọ́mọ bá fọ̀rọ̀ ìrọ̀ tó yẹ ní ìṣe wo nípa rí nípa kan ní ọmọ ìwọ náà nù ẹlẹ́kì oúnjẹ òkú nù yín lókun náà lọ́gbọ́n ní lọ́pọ̀lọpọ̀ àgbò náà kí làwọn ìrọ̀jà rẹ̀ 265 kòrójò nìsílẹ̀ ní mil náà kí ẹ ní tí nǹkan àjẹ̀bí ma kó jáde kó lé alẹ́rìmù nìsílẹ̀ adàmì mọ̀gá abẹ́lọ́tẹ̀ bẹ́ẹ̀kì à kábla ìjìhá ìlú mọ́dá ṣé obìnrin tí nǹkan oṣù kúrò ẹ tí ń àjẹ̀bí ma kí túláàbí obìnrin ṣe nǹkan àjẹ̀bí ma àti obìnrin míì bí o ṣe nǹkan bí nǹkan bákan náà lọ́rọ́ wọn ọ̀lá àrùjá àríyá mi mọ̀gàdọ́ ti bẹ́ẹ̀ ti àlẹ́hàjá kò sí bàbí fún ó jáde nínú ilé ọ̀tí wọ́n ní bùkátà kan níta ọ̀lá àlàmìjẹ́kùn àjà tí لزوم البيوت كما بنوا ليه لقول الله سبحانه طلب وقرنا في بيوتكن وتبرجنا تبرج الجاهلية الأولى إما بنوا لي أبدا لمدة لهم الجاهلية لك والله ولي التوفيق أدني وعن أبني جي وبعني دي كويكم جالي كنون لي أدني ما حكم إذا أسقطت المرأة kí ni ìdájọ́ tó bìnrin bá ní miscarriage tó bá ní miscarriage ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ méjèèjì ti wà lára wọn náà kí wá miscarriage kó ní kó ní bẹ̀rẹ̀ mọ́ aláwọ̀ kọ́ yẹn two hundred and sixty six هناك بعض النساء الحامل aláwọ̀ obìnrin méjì bá lóyún tààrọ́dánná ṣokóóṣó jẹ̀ní ọmọ ẹ̀yọ́ àjáde àbí miscarriage ṣẹlẹ̀ sí wọn oyún wọn bàjẹ́ من عدلنا ما يكون قد اكتمل خلقه nígbà mi ọmọ mi gbogbo oríkèríkè rẹ̀ ti pé gbogbo àwọn oríkèríkè rẹ̀ ti fọ́mọ̀ ọmọ mínú máa lámì tẹ́sẹ̀gbìnlẹ̀ yẹ̀sẹ̀gbìnlẹ̀ bá àwọn ìlú àkókò tí pé fàájú mi kún tàwọ̀dé ìṣẹ̀lùkẹ̀ ìfẹ́ ti sọ láti fi àti látẹ̀ àlàtẹ̀ ìfẹ́ sọ fún ọgbẹ́gbẹ́ kẹtàlá fún àkẹtàlá gbóyè obìnrin ó ti máa kírun àbí àwọn ìrun rẹ̀ ní ọ̀nà pàtí àwọn ọmọ ẹ̀tí ọmọ ẹ̀tí pé ní àrígbà tọmọ sí ìwé alìjẹwà ìdáhùn ìdá àṣkátẹ̀tì mara àtó ma tẹ̀bẹ̀yẹnà fi ìlàkàlùkọ̀ ìsàn tí ó bá jáde lára obìnrin ìjẹ́gbófin àti pé gbogbo ẹ̀dá ọmọ ìgbésẹ̀ jáde lára ìrìn ráàbì orí أو يدنا دواء أو رجلنا تسع تجد أو غير ذلك فهي نفس تقول تجد لا ربام كما أجابي من أبي ما يلقني فهي نفسان أبي أبي أكني ولا ولا حق كان النفاس irú obìnrin bẹ́ẹ̀ ìdájọ́ pé ẹ̀jẹ̀ ìbímọ lọ́tẹ̀lára rẹ̀ ó dẹ̀ ìfọ̀lá tó sọ́lù kò ní kírùn-ún ولا تصوم قنيبا ولا يحل لزوجها دمائها حتى تتحرر أو تكمل أربعين يوما وقرأوا تريسما تجيو في ما تجيو في دا تجيو في 40 days ومدى سحرت لأقل من أربعين تواجه جاجة مدى before 40 days وجب عليه القصد وجرى يقول له والصلاة ما كان والصيام في رمضان غير بعد رمضان وحل الزوج دمائها هذا يتوقع قسمة ولا حاجة لأقل النفاس قسبها أكلجو يبايني جمعت عبدالها والله تدق الجنان أودي يوع ولو تحرت وقد مدى لأى من الولادة عشر أيام tó bá máa wá pé nígbà tí ìgbà tó bí máa tẹ́tí tó máa jáde láàrẹ ó ti péjọ mẹ́wàá àwọn akálà mìíràn àbí akálà àwọn afẹ́rù abókéré ní bá máa bọ́pọ̀ bẹ̀rẹ̀ wọ́n jábà alẹ́ al-ibtisal dandan kọ́ léwẹ̀ wọ́jára alẹ́ àkàmù tọ̀hìráàtì gbogbo àwọn obìnrin wá máa ìdájọ́ wọn ti gorí òun náà kà máa tẹ́kọ̀ jẹ́ máa yóò máa gbàwẹ̀ yóò máa kírun yóò sì máa ọkọ̀ rẹ̀ sì máa وما تراه بعد أربعين من الدم يتبواري لي الجميع تبواري لي فوتي دي فهو الدم الفساد بعدين يعرف منه تسوم معه يوم أربعة وثلاثة وتصلي يجمع كله ونحل لزوجها دمائها أقول للسماع وعليها أن تتوضع لكل صلاة لوقت كل صلاة كالمستحاضة ó di ọ̀dọ̀ náà lórí láti máa àlùwàlá gbogbo àsìkò gbogbo oorun gẹ́gẹ́ bí sàárẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ni ìkọ́wọ́lì nàbí sallallahu alaihi wasallam lè Fatima bint Abi Aish gẹ́gẹ́ bọ́lbí sọ fún وهي دورات شهرية تقوى عني إن كان أسلوه صار لها حكم الحيض ìdájọ́ tó wọ́n fún òun náà ni ìdájọ́

كان لحمة أما إن كان خارج من المرعى أما ده أو ما تدل لا روما يا بيه ونيتو بعدين لم تتبين فيه دخلت كفي سيادة أو من هنا كفي سوري كفي سو جلوك جادي بروبدي أودي أودي فإن كان اللحم لحم سدود بين لهم جدي أو تغفيل في أبي أو أنتو بيجي ما ده. أو كان الدم من فعلية جلسني فإن ذلك يكون لا حكم الاستبعاد مستعاضة إليه نتجيب حكمي يوكا ويسكنوه لا حكم فسال كده تجيبي بمني ولا حكم كده يتي كوسني وعليه أن تصلي يوم كانوا وتسوم هدم الباوي في رمضان ويحل لزوجها جماعية ولا تفوق عن السماء وعليها أن تودع لوقت كل صلاة يوم أرسل ربك وأسكن وقا مع تحفيز من الجمل بالقدر وهو وجهه هو والنحل عندما جميله كالمستحارة من الانسية جاءت عليه حتى تتحوص ما ويجوز لها جميع الجمع بين الصلاتين ó dẹ̀ ní ẹ̀tọ́ láti kí irun méjì papọ̀ zoro wọ̀lá asẹ́ gbọ́mọ kí zoro àti asẹ́ papọ̀ wọ̀l magrib wọ̀ iṣẹ́ àti magrib wọ̀ iṣẹ́ wọ̀ iṣẹ́ àlá àkásùlù lẹ́kọ̀ọ́tẹ́yì mẹ́jìmọ̀ àtẹ́yì kó yẹ máa wẹ̀ fún irun méjì wọ́n bẹ́ kí صباح لحديث حتمة بنت الجعش حتمة بنت الجعش تا تا ثابت في ذلك ثابت بذلك أفسر إلى ذلك ولأنها في أق مستحاضة عند الرجل هو عند ذلك بنت عارم بكذا يعرفها الصون أما إن كان سقوط الجنين من شهر خامس أنا كنت أتكلم لي أسماء لي أسماء من جوا وأسبوعين وما بعد عدم الله يشعر صلى الله فإنه يكسر يكسر هو ما آوي يكسر على سيد لك خبر تلا وتصلى عليه على كرسلا ويسمى على صميلوك ويعق عن على كل نصون لأن ذلك صار الإنسان لا أقم أطفال إذا نبي أدد يومينيا عدل فنجد أجو أما جدوا بني والله ولي التوفيق ọlọ́run kó fi wá sí kóńgẹ́ lára kátó báyìí àbí sọ́lọ́lá àdàbí karim wa la alihi wa ashabi ajma'in náà wa alaikum salam abdullahi barakatu ló gbà àwọn ìlànà tó bá lè gbọ́nà dá. ló gbà ó. bẹ́ẹ̀ ni. inú òwúrọ̀ mẹ́gbẹ́ ló gbà ọjọ́ ìlú. àwẹ̀ pípa lọ́wọ́ ló ń dábẹ́ra ni. àwọn ẹ̀ bàjẹ́ ni àbí lónà ọkọ̀ sí àwọn ìbọn. ọ̀rọ̀ àwẹ̀ bàjẹ́ àwẹ̀ àwẹ̀ gbígbà ẹ̀ sọ̀p kí bá rẹ̀ bàjẹ́ àwẹ̀ àbá rẹ̀ sọ̀p lẹ́yìn náà kí ti dandan ni kọ́ san àwẹ̀ yẹn àti kàrí rẹ̀ pé dábàbẹ̀dá kọ àwẹ̀ mẹ́rin pé àìjá akọ pé tóbìnrin bá ń wà nù oyún tó bá gbólè kó padà bò tó bá gbà rẹ̀ kó fà rẹ̀ rẹ̀ kó sílẹ̀ kó tún padà bí ẹnu tó ń fọmọ ní lọ́ọ̀yà dápà ń kàbí láti fún mo fẹ́ rí kọ́mọ́ sí lọ ọ́ di é nà. Ìkànnì tó ní wà ní yóò mọ̀ ọ̀rọ̀ ìjọba láti fún sáyé pé kò sí ìtú ọmọ wọ́n ti sọ́dí kò sí lọ tí wọ́n kò sí ìwòsù kẹrin sí káàmù jọ́kọ́ ìwòsù kẹrin lọ́wọ́ ọmọ ló bí ìdájọ́ ẹ̀sìn ṣe ní káàkiri àwọn ẹgbẹ́ kò sí ìtú báyìí náà kàpẹ́ jẹ ìbàjẹ́ lásán yẹ kọ́ fọ́ ara ẹ̀ yọ wẹ̀ ẹ̀ jẹ́ lo kóso ẹ̀ dẹ̀ máa kí ọ̀rẹ́ lọ. Tọ́lá sọ pé mùsàádà rẹ̀ jẹ́ ìgbàgbé ẹ̀ náà wà ẹ̀rù kò sí kóṣù mẹ́rin ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìbàjẹ́ ni fàṣáàdì kò bí ọwọ́ ẹ̀ ẹ̀jẹ̀ máa kírun ọdíwà àwọn ẹ̀rù kò sí kóṣù kóṣù mẹ́rin sí karùn-ún ní fáàkì. wọ́n tàbí ó tẹ̀jẹ́ àwọn ọ̀hún. wọ́n ní kò wà fún ó ní kálí kálí wá wá kọ̀m̀pútì lójú àwọn ní ṣùgbọ́n ìtajà ìwúlò rẹ̀ pé ilé ìyẹn ìgbà tí ó rẹ̀ yẹ àwọn kò tí kù ní ààrẹ pé kò bá lọ sí ipò rẹ̀ lọ́rẹ̀ rẹ̀ ni pé. níwọ̀n ìgbà tí ò tí tó oṣù mẹ́rin ẹ̀jẹ̀ mustahada wọn kà fún ẹ̀jẹ̀ ìbàdìjọ sí i òdì níwọ̀n àwọn tó bá ti wá kóṣù mẹ́rin sókè pẹ̀lú oṣù ẹ̀jẹ̀ bímọ Wàhálùkún Sàlám. Ìràpọ̀ oníbèrè wọ́n ní orúkọ àwọn Saheed Ibrahim láti Ìnẹ́sì. Wọ́n ní kí Ọlọ́run bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àlékún àlàáfíà fún Abíyàtì gbogbo wa náà. Àlékún ìmọ̀ yín. Abíyàtì gbogbo wa náà. Ṣé dáadáa fún gbogbo àwọn ará Amẹ́ríkà. Abíyàtì gbogbo wa náà. Ìbéèrè wọn ni pé nípa ìkéde ìkómọjáde àbíyàwó àbí ikú nínú mọ́sálásí. Wọ́n ní ìmọ̀ọ́mọ̀ àwọn sọ pé kò bá mu ìmọ̀mù dẹ̀ mú àdìsí pé rẹ̀sílẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní pé kí nǹkan bá sọ̀rọ̀ ní pé ká má máa kéde rẹ̀ nínú mọ́sálásí ìwà wa sọ fún ìmọ̀mù pé rẹ̀sílẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan kéde ìkómọjáde ọmọ rẹ̀ nínú mọ́sálásí ìmọ̀mù wa ní àwọn olè lo àdìsí sí ìkómọ tí rẹ̀sílẹ̀ lò yẹn tó ìbéèrè wọn á lè pé ẹ̀dá kò sí ìmọ̀mù ṣe déédéé àti pé kéèyàn lè lo àdìsí yẹn pé ẹ dàpọ̀ ibi táwọn ti lè rí àlàyé nípa ọ̀rọ̀ yẹn àwọn ń fẹ́ àlàyé lórí ẹ̀. tó ọlọ́wọ́ kó sànù àìmọ́ mo ti mistake ìbáwọn kan lóhùn ìgbé àgbọ̀dọ̀ kéde òkú àgbọ̀dọ̀ kéde ìkómọ àgbọ̀dọ̀ kéde ìyàwó máa tí màá ti mistake dènà lóhùn náà nìyẹn bẹ́ẹ̀ ta yẹn àlùfíì bẹ́ẹ̀ ta máa fi àmọ́ kèdègbà máa tẹ́ lọ́nà ìgbà ń kéde pé báyìí báyìí báyìí wọ́n bí máa ń lé mi o kọ ọmọ mi ń jẹ́ musfira ó kọ tó wá tẹ́ yé orí mi gbé jáǹtọ́ ọ̀kan náà mọ̀ mi bá bí ma ó kọ tá a sọ ni musfira ó kọ yẹ́ yà bí musfira kí ni musfira onímọ̀lẹ̀ ojú yóò máa ní musfira dọ́ọ̀ ikàtún mustabshira ilé ẹ̀kọ́ wọn ní ó kọ yẹ́ yà ẹ máa ń sọ síwájú mi ò mọ̀ mọ̀ mọ̀ sọ ilé ìfẹ́ sọ síwájú mi ọlọ́ọ̀ sàlùwà

ọdún bọ́ alẹ́ ẹ̀sìn fún ẹlú bẹ̀m̀bẹ̀ sí tí bẹ́ẹ̀ dá ní ìyàwó mo ti mọ́kọ̀ sí ìyàwó ti dẹ̀sí kó máa ó ní Ibrahim tí ó kú bí jáfà tí ìyàwó ìlànà nìkan ìlànà ẹ̀ announce ẹgbẹ́ sókè ẹ̀sọ́ sókè ẹgbẹ́ sí ìyàwó alájà bàbá fẹ́fẹ́ ìyàwó ìyàwó ti pé òsì rẹ̀ àìmá àríwẹ̀ ẹ̀kọ́ lẹ́dìmù ọ̀sọ́ bí èwúrọ̀ ní abẹ́rẹ́ kó tọ́nà sọ ọ̀rẹ́ yìí tọ́ kíra àwọn ó yẹ tó ìbámu ti mistake wọ́n láwọ́ tí àmọ́ kọ́wọ́n bá ìbámu ti yàn ó lọ fún mẹ́rin fún mẹ́rin kọ̀rọ̀ tá a rí nìkan níbi ní ilé lọ́nà nìka tí máa náà sí ìyàwó òkè àlóhùn ní ẹgbẹ́ ìjọba máa sí ìyàwó ẹ̀ máa sí ó lè ábà ẹ̀pọ̀ báyìí o ìyàwó là ń gbé o àbí ìwà ìpínlẹ̀ ọkọ̀ nìkan tó dún àwọn. wọ́n ní ibo làwọn ti lè rí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nígbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹni èèyàn lè ṣe àmọ́ kì í ṣe. announcement gbé transition àbí nàmà gbé ẹkú òkú báyìí o abẹ́sẹ̀ òkú báyìí o lè yìí kò pọ̀ every year wọn máa ń announce òkú ní mẹ́ka. sọ́dọ̀ kí

àìkírò ní mẹ́rin Nàìjíríà wọ́n ni àwọn kírò sókò lọ́dún ní ẹgbẹ́ fún ẹgbọ́ àwọn olóòrùn gẹ̀ẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kìí pé àwọn tó wá ní àjìdì wọn kú ará oko mọ́ka bá kú wọn kù bá mọ́ka tí wọ́n pé àwọn èèyàn tó kírò sí la wọ́n pọ̀ tí ìlà kí ń kú ní tọ́ ìfúngbà mi wọ́n kù bá mọ́ka láti wá kírò sí la ó di ẹwà tó àwọn ọmọdé àbọ̀ ìlẹ̀ nítorí pé wọ́n fẹ́ kí àwọn èèyàn tó wọ́n kí thousands àtúnkì òsì láwọ́ ti yé bó ti rí ní wallahu ta'ala àwọn ní ìbẹ̀rẹ̀ lẹ́yìn wọ́n ní ọlọ́pùpá sàárì kí o lè tẹ̀rẹ̀ rí ọ̀dí jẹ́ta àìsàrà ó lè takò mí pé ló bèèrè lè kírun sí òkúlà nígbàgbọ́ ní ìyá aládádé ìyá àbùdó olóòsàrà aládádé ní àwọn àìsàrà ó lè gbọ́nlọ́ ma ní bẹ́ẹ̀ ni mo ló dáa ju ìjẹ́ máa ti ṣùgbọ́n aláàlá ọ̀rẹ́ àmì jẹ́ òkè ọjà ọ̀yà sọ́pọ̀ àwọn èèyàn bá jẹ́ olùkọ́ àmì nìtọ́ yìí tí mo ní ó jàre lórí bá jẹ́ ojú máa mùsùlùmí òkú lọ bẹ́ẹ̀ fílẹ̀ àwọn obìnrin wa káwọn náà sọ̀rọ̀ fún bá kí wọ́n sókù la ilé ìlú fi dáa ju ìdúndù lẹ́gbẹ̀ẹ́ ọdún máa kírun sí òkúlẹ̀ àpọ́jẹ̀ rẹ̀ wọ́n nù olówó mi sọ̀rọ̀ ẹgbẹ́ olówó tí ìbá lówó lọ́wọ́ dáa gbọ́jù bá ọlọ́kọ́ fún wa lówó ó ní àyàtúbí láàmàlẹ́ ní àyàtúmú olùlà tí wọ́n nù kàláàmù gbẹ̀gẹ̀rẹ̀ ilẹ̀ ìmáàlẹ́ ìsàyẹ̀ ń fọwọ́ wà ń kú tàzá máàlẹ́ nípa àǹtà àwọn yóò ní fẹ́ rẹ̀ wà káwọ́lù kà má ọ̀rọ̀ tó bá sọ wọ́n gbà wọlé wọ okùnmùká yóò sì bá àti ẹtí bá padà àwọn yóò tẹ̀lé wọ́n ti bí sọ wọ́n gbà fún yòó lọ́wọ́ ọ̀kọ̀ kákó ẹ̀rọ tó lówó sọ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ní street ó di àti ìṣèjọba ènìyàn ni ọlọ́run kó sànù wa náà. bàjẹ́ Ah, bẹ̀bẹ̀ kọ́ lè yùn bẹ̀bẹ̀ fún bàndírì tẹ́kọ́ lu bàndírì fáìn kò sábò ń bẹ̀ amẹ́yìdá jẹ́ jẹ́ pèlè jẹ́ pèlè ìta gàgẹ́rẹ́ yọba ó di àfà zero àbí kí ló kọ́ kí abdulwahid náà. oníbèrè kejì wọ́n ní kí ọlọ́run bá wa ṣe àlékún gbogbo àṣírí fún yín. amẹ́ àti gbogbo wa náà wọ́n ní nípa àwọn gbọ́jímọ̀ ni wọ́n ní ìmọ̀ọ̀mù wa ń ṣe nínú kútùbà rẹ̀ ó ń sọ fáwọn èèyàn pé kí wọ́n má bímọ ju kí wọ́n lè gbọ́ ọ̀lọ́ wípé àwọn gbà pé wọ́n ní ìmọ̀ọ̀mù náà sọ pé àwọn gbà pé Islam ní kí a bímọ lọ́pọ̀lọpọ̀ bí abáṣe máa kéèyàn bímọ ká pọ̀ àmọ́ situation Nàìjíríà nìkan ọ̀rọ̀ ọlọ́ọ̀bà. ọ̀gá mú yẹn tẹ̀ títú àwọn fẹ́ àlàyé lórí ẹ̀ pé ṣé bó ṣe rí yẹn pé mọ́ mi. ara ìmọ̀ mi ti mistake a níye ọmọ dédé wàhálà rẹ̀ bá dé àtúbẹ̀ ká máa ká lè máa gbìyànjú ká máa

yẹ ìmáàmù ó fi mistake kó yé wa pé àwọn ọmọ yẹn kò sáwà lálùkọ wọ́la tẹ́kítọ́lù àwọ̀lọ́dọ̀gbìn ní iṣẹ́ àfihàn náà ṣe tó ìlàk ọlọ́run yẹn mẹ́ta àwọn ọmọ ẹdúgbẹ́ bẹ̀rù àwọn là ń fọwọ́ yín àtàwọn ọmọ yẹn náà ó di ẹyin tó ìtumọ̀ náà pé ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú ni iye tó wà bá fún ẹ̀fẹ̀ tó sí a ní ìdọ́gbẹ̀ ní child tracing nínú ìṣẹ̀ríà ṣíṣe àfàràmọ́ ìpínlẹ̀ wàmí màkan kó tó bí ọdún méjì kẹtùtù lóyún mi kẹtùtù bí ọdún mẹ́ta kẹtùtù bí máa kéde nígbà tí bá ti bá yẹn obì ìyá yẹn kan yóò ti wọ monopose sọ pé wí forty seven years forty eight years kò nílò bí mama obì yẹn ṣáájú bá mi mẹ́ta mẹ́rin ó ti tó tọ́ba ní gbọ́ láyé bí awà awà ọmọ rẹ ti tàtàrẹ sáàtì obì aláàjù kan máa halẹ̀ ní awà ìyàwó ẹ̀ ti wọ tẹ́tì ọmọ ọmọ ẹ̀ ti wọ tẹ́tì fa ọlọ́kùnrin bá dá àwọn náà ti kọ́ ní sílá gbàgbà obì yẹn tó o kó ti lọ nìyẹn sókè má bẹ̀rù òsì láti máa lọ pé owó tàbí méjì àwọn ọmọ bìkà ara tí bàbá ti fẹ́ àmọ́mọ́ ẹ̀fẹ̀tò sí ìrọ̀lú ètò sí ṣeré àti pé pé wà á mìlú wọ́fẹ̀ dá ló fi àmì ìbí ọmọ àtọ́jú rẹ̀ fún ọdún méjì lẹ́yìn ẹ̀bá tí lóyún mi ẹ̀tù lóṣù mẹ́ta mi àbí lọ́bí ọdún mẹ́ta ni ẹ̀kọ́ ọdún bí ọdún mẹ́ta wà láàrin wọn kò sábúrú mẹ́ ìgbà máa olóṣù méjì méjì tó gbé wá lóṣù méjì tó lóyún mi òun ilé ìrìnà ọlọ́gbọ́ra ó ní yí àfá kàmírù ọdún yóò jẹ́ ọlọ́wọ́ sàánúwà náà ìjọba tí ó bá ní ọjọ́ ìbá tí ó bá ní ní àwọn ọmọ náà la pẹ̀lú àwọn àká tí wá ju wáyé tí wọ́n ní ní dóòlì ìyá ara ń kálákálá sórí kàràsù tí wọ́n lè gbé owó ńláńlá lórí kàràsù ó di kọbámù ìkàníwọ̀n àwọn náà pé àwọn ìjògára kárkáwá wọ́n jẹ́ lọ mọ́tò 400 million owó ọdí mọ́tò 400 million ó lè ní onífẹ̀ kárkáwá àwọn kiri máa okorocha àti dórí màlájì àbílẹ̀gbẹ̀ wọ́n èsì mùsùlùmí ọmọ láìsí wọn kọ́lọ̀bá ti dáadáa kan kọ́lọ̀bá àtùwọ́n sí ní ìsìlá ìfọ́ ló jẹ́ dínú mọ̀lájì ó ní skúù àwọn ọmọ òrùka 100 students láti north the university ó di kọlọ̀bà kọ̀ sínú ìgbà àwọn tá nídìí ni àwọn ẹ̀ríkà lọ́wọ́ tó 400 billion kò já skúù lọ́sùn the first year tá a wọ̀ 60,000 school skul a ọmọ ọgbogbo ọmọdé àrí àwọn ọmọ wọ́dìkọ̀lẹ̀ àwọn mẹ́tàlá àwọn márùn péré nínú wọn fẹ́ wà bàbọ̀ àwọn yóò pọ̀ fẹ́ ìṣájú láàrí bàbá tó jẹ́ education plan wà bàbá jọ pé ọ̀gá náà